wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa wọ́n kéré o wọ́n kéré o wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa Miliki Express ìmọ̀ ju gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni Miliki Express lè tò ètò ní Miliki Express bẹ́ẹ̀ ni àwa làgbà àwa làgbà adìẹ funfun lagba adìẹ àwa làgbà tí kìnìún Miliki Express bá dún ramúramú ní gbogbo ẹranko tó tẹ́kọ̀ọ́ àṣekínni wọn á pa lọ́lọ́ torí Miliki Express òun ni ọ̀gá wọn ìgbàkúgbà tí Miliki Express bá ti bọ́ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn ìgbà yẹn tí aláboyún bá rí lásìkò yẹn aláboyún á bí wẹ́rẹ́ aláìsàn tó bá rí lásìkò yẹn á jí dìde kódà tó bá sọ̀rọ̀ gan òkú tó ti kú gan tó bá ti gbọ́ pé Miliki Express wà lórí afẹ́fẹ́ ó máa ṣe kíni ó máa ta pọ́n ó máa jí ni nítorí ṣáà máa sún kẹrẹ́fà kẹrẹ́mú mùkúlùmù kẹlẹ yes kẹ bẹ́ẹ̀ ni Miliki Express òun ló ń lọ lórí afẹ́fẹ́ báyìí ẹ orúkọ mi ò dẹ̀ yí padà tẹ́ bá gbọ́ from a eh, to the y eh, to the o to the d eh, to the e to the j n to the i tẹ́ pé pọ̀ tọ́ jẹun pọ̀ tẹ́ jẹ́ pọ̀ tẹ́ pò pọ̀ tó dòdì ni ó di ayọ̀ dé ìjẹ́ ọmọ bíbí inú ògùn kọ̀ọ̀yà àdẹ́ porúkọ akọni ká má fi swag sí ká má dance yas èmi gangan ló ń pè ní méjì ìṣọyìn ọmọ ògbébìnrin ìtàfowórà abídí abídí gbé ní obìnrin ògbé ní ọmọ balógun dòdò ń dàwà ọmọ káwò kábíyèsí ọkọ làwọn ṣoṣo tí Miliki Express Melanie Poppin fine boy boy three sixty ìtúnṣiṣà prapra ẹ tó dúró tó nà bí òpó ná ọmọ pàbí táyà ẹ wọ́n lé wọ̀ bá wọ́n pápò kù wọ́n fọ mọ́lẹ̀ kò fọ́ ó dánmọ́ náà bá ń sin ọmọ kan tí ìyàbí tó ń gbé these are my true rẹ ọmọkọ bíi gba ọmọ òun ló ń kí yẹn orúkọ mi ò yí padà Ayọ̀dèjì ipa kó wájú bàdẹ tí ríbi tí mo yọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán gbogbo ọ̀rọ̀ tèmi ó dá lórí ìfẹ́ ìfẹ́ lọ́tùn ìfẹ́ lósì ìfẹ́ lókè ìfẹ́ nísàlẹ̀ mo rẹ̀ kí gbogbo ojú tó wò mí nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò gbogbo ojú tó wò mí fún ìgbà kọ́kọ́ Miliki Express òun lẹ́ ń wo ìbẹ́ẹ̀ ni ètò tó lànà láká tó gbòógì ẹ lórí Orísun náà nìkan náà ni channel one six eight lórí Startime ẹ máa máa mí ìsẹ̀ fún ìtẹ̀sẹ̀ wò fún ìgbà kọ́kọ́ mo ti tún bá pòópọ̀ lórí ètò fún yín mo ti ti jọ pọ̀ kí ni mo wá mú wá fún yín lórí ètò lẹ́nìí ẹ jẹ́ kó bá mi pa àwọn neighbor sí tòsí bá mi pa àwọn brodo sisto àwọn kwanti husband aunty wife fiance fiance gbogbo wọn àti side bobo àti side aunty ẹ bá mi pọ̀ sí tòsí nítorí Miliki Express ti wà lórí afẹ́fẹ́ kí ni gbogbo yìí tá a wá pọ̀pọ̀ fún yín lórí ètò ní èní èwo ni a jọ pọ̀ wá fún yín ẹ wá rọra fi kalẹ̀ sí ṣùgbọ́n kí n tó kọlu agbami ètò ẹ ó ní ọ̀rọ̀ kan tí mo kàn ní pé kí n bá yín sọ àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé gbogbo aláǹgbá ló àmọ́ ìdí tí ń run ìwọ ọ̀dọ́mọdé tó jẹ́ pé ọ̀dọ́mọdé ni àbí àgbàlagbà ṣùgbọ́n ọlọ́run bùkún ẹ ọwọ́ ẹ tètè jí sówó ọlọ́run bùkún ẹ ọlọ́run fi ọlá ọlá lọ́tún owó lọ́sì ọlọ́run fi yí ẹ ká tó jẹ́ pé ayọ̀ ní lọ́tún ayọ̀ lọ́sì ní lọ́dọ̀ tiẹ̀ nítorí gbogbo owó tó ti wá ní o bẹ̀rẹ̀ sí máa pariwo lọ́tún òun pariwo lọ́sì ìwọ ọkùnrin tó jẹ́ pé o bá ti wà dúpọ̀ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìwọ kan náà ló máa lọ́wọ́ ẹ ẹ wọ́n ní dẹ́ẹ̀dẹ́ mìràwé òjò dọ́ra máa já yí ẹ lábẹ́lẹ̀ nítorí ọmọ Yorùbá tí mo sọ lẹ́ẹ̀kan gbogbo aláǹgbá ló dánú délé àmọ́ èyí inú ru àmọ́ ẹni tó ń bínú ẹni bó ṣe ń ṣe yẹn ó lè má dùn mẹ́lòmíì inú ìwọ tó ń gba two hundred thousand salary tó ń náwó yàfùyàfù èèyàn tó jẹ́ pé sípá ló fi rí ten thousand kójọ láàrin oṣù mẹ́ta ṣé inú ẹ̀ fẹ́ dùn bí wọ́n ṣe ń ṣe bó ṣe ń ṣe yẹn ń banú ẹ̀jẹ̀ àdẹ̀mọ́ tó jẹ́ pé inú ẹ̀ ò da kó má lọ sàṣìyàn àbí kó má lọ fọwọ́ ibi kó má fi ránṣẹ́ síyàn tó jẹ́ pé ẹni tó ti ní tẹ́lẹ̀ á wá di ẹni tí ò ní mọ́ àbí tẹ́ bá wọ ọmọ twenty two years tó ń gba three hundred thousand salary ọmọ thirty one years àbí thirty five years gan tipá ló fi ríṣẹ́ twenty thousand láàrin oṣù kan ẹ̀jọ̀ irú ṣé inú ẹ̀ máa dùn bó bá ṣe ń rú ọmọ bẹ́ẹ̀ yẹn tó ń ṣe yànfùyànfù lọ́tún lọ́sí inú ẹ̀ ò ní dùn àdẹ̀mú àwọn kan tó jẹ́ pé àwọn Yorùbá bọ̀ àwọn wọn ní pé àwọn àwọn adẹ́tẹ̀ wọn lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè ṣe kíni wọ́n lè da wàrà nù kọ́ má wàá da wàrà ti ẹnu ẹ̀wọ̀n wọn ní pé tíṣu ẹni bá ta èèyàn máa ń fọwọ́ bò ó máa fi ń bò jẹ kí akóbáni má kó bá wa bẹ́ẹ̀ ló dẹ̀ yìí máa rí láṣẹ lédu akóbáni òní kó bá àti èmi àti ẹ̀yin àti gbogbo ojú tó ń wò mí pátápátá lẹ́yìn tẹ̀sí máa gbọ́ ilé oorun ọ̀la kan fẹ́ lọ dansi àti oorun ọ̀la fẹ́ lọ jósì ẹ jẹ́ ká lọ gbọ́ Mona Lisa remix láti ẹnu láìta ó wá pé OBO Barrett Davido pé ó yá bàbá ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ sórí orin kájọ pòópọ̀ kájọ jìn pọ̀ kó di odindi ẹ bẹ́ẹ̀ ni ó ní lọ́dẹ dúdú yànga ẹ ẹ jẹ́ lọ́pọ̀ Mona Lisa remix láti ẹnu lighter featuring OBO Barrett. Miliki Express leto ètò ní Miliki Express bẹ́ẹ̀ ni ó yá ẹ̀yin tèmi tẹ̀sẹ̀ wọlé àti lọ́jọ́ náà ẹ̀yin tèmi báwo ni o ṣe wá èyí tàgbọ́n tí Miliki Express jẹ́ yéé àwọn tèmi ẹ̀rẹ́ ni ẹ̀rẹ́ rí mi inú ìdùn ẹ̀rẹ́ rẹ̀ ṣe rí mi tínú ìdùn inú ò ní bàjẹ́ láṣẹ ilé ìdùwà ayọ̀ láti bẹ̀rẹ̀ ọdún ìrọ̀ náà làwọn fẹ́ parí ẹ̀ lórí abala tí àkòrí ọ̀nà mo fẹ́ sọ̀rọ̀ lórí bòdáàdì ẹjọ́ ó máa dùn mí tí àwọn àwọn ọmọ yìnyín ọ̀bá síbi ẹ̀ àwọn ọmọ tẹmọ̀ pọ̀ ti tó stage láti wá gbọ́ ẹ̀ kí ni àkòrí tí mo mú wá lé nìyún náà ni kí ló dé tí ọkùnrin ṣe ń wo ìta èyí tí wọ́n ń pè ní ṣìnà àbí àgbèrè tí ọ̀sẹ̀ yìí máa fi ṣètò ọkùnrin tó bá dé ọ̀sẹ̀ tó ń bọ̀ máa ṣètò obìnrin kí ló dé táwọn ọkùnrin kan ṣe ń wo ìta wọ́n ti gbìyànjú mo ti ṣèwádìí mi mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀jù náà àwọn èyí tó jẹ́ pé àwọn ìgbéyàwó tó fọ́jù kò sí nǹkan tó fà á ju pé nínú yálà kí ọkùnrin ṣe ṣìnà ó ṣàjẹ́ bóyá nǹkan bíi ṣìnà àbí àgbèrè ó lè jẹ́ láti ọ̀dọ̀ ọkùnrin àbí obìnrin ló máa tú ìdílé yẹn ká tó máa fọ́ gbogbo ẹ̀ tó á di pé oníkálukú á gbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ obìnrin ní á padà lọ sílé ìyá oníkálukú á ṣáà máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ mo wá gbìyànjú àti ṣèwádìí mi kí ni ìdí ṣùgbọ́n mo wá mu ní ìpele ìpele àwọn pọ́ìntì kọ̀ọ̀kan tí mo ní àǹfààní àti mú òun náà ni mo fẹ́ yọ̀nàná lé lórí èyí tó jẹ́ ìkíní òun ni ìmúra sí ìyàwó ẹgbẹ́ ní ìmúrasẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ibi tí wọ́n ti máa ń ṣì í mú ìgbà tí ọ̀rákùnrin tó dẹnu fẹ́ kọyìn ẹ máa múra ẹ ń ṣán gbogbo ẹ̀ foundation plaster cement ẹ kan gbogbo ẹ̀ mójú ojú á dàbí bèbí inú àwo ẹ ti kan gbogbo ẹ̀ tó ń pín yárí látọkùn pé ah, ọmọ ló dúró báyìí ló dúró re a ò mi dàn òrékè lẹ́wà ìbàdí àrùn ara ò ní balẹ̀ bóde ṣe múra ẹ̀ ń hùn ó fi múnú ẹ̀dùn ṣùgbọ́n kí ló fẹ́ sílé sí tọ́ báyìí ìgbà yẹn ló wá gun orí òpó map ibi tí flag Nàìjíríà wà ló lọ tú kíní flag yẹn ló wá fi rorò kí káàkiri inú ilé tó yẹ pé ibi tó bá rìn sí lọ́tún ìró ni ibi tó bá rìn sí lọ́sì ìró ni ìró yẹn gan kódà ó ti débi pé fúnra rẹ̀ gan tí ò bá pe ìró yẹn ibikíbi tí ìró yẹn bá wà á kọ̀ fò wá bá ẹ fòrò ó máa bọ́ sí ẹ lára kí ló dé ṣé ìró lọ́ fi fẹ́ ẹ ni ìró lọ́ fi fẹ́ ẹ ni ó ṣe múra kó múnú ọkọ ẹ dùn múra kí ọkọ ẹ nípa akílódé ah, ṣáà ń lọ òde kó ní rárá mi lọ òde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan ò mú bẹ́ẹ̀ ìṣọwọ́ múra wọn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àwọn míì ti pálọ́ máa fi ṣe irun oṣù kan a máa fi ṣe àwọn obìnrin kan wà tó bá ti wẹ̀ láàárọ̀ wọn ń wẹ̀ lálẹ́ àwọn ọkùnrin kan dẹ̀ wà tó yẹ pé bàbá ńlá afínjú ni wọ́n afínjú wọn fẹ́ràn àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ọ̀bùn yẹn wọn fẹ́ràn ẹ̀ tó yẹ pé kóbìnrin sùn sẹ́gbẹ́ èèyàn lórí ibùsùn kó máa kó kí àwọn ẹ̀sìn mọ́rọ́ àwọn òórùn yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ kó má lè tọ́jú ara ẹ̀ tó jẹ́ pé kó tiẹ̀ yìí máa kó dàbí ìgbà kó máa jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ pé ah ọkọ mi mo wà ń ta kó jẹ́ pé ẹ fẹ́ jáde lọ sí òde kí ọkọ má máa sọ fún mi pé àmú mi máa nìṣó máa bá yín lọ́nbẹ̀ tí ọkọ yá sọ pé ẹ nìṣó ó yẹ kó túra ìwé pé wọ́n dà pé o ti ní problem ṣùgbọ́n tí ọkọ ẹ bá ní pé àbẹ́bí mi dúró kájọ kó nǹkan sílẹ̀ kọ̀ọ̀kan fún ẹ kó wọlé bẹ́ẹ̀ ni kò ní sí pé kò ní sí gbogbo gbogbo yá lọ wò ta ṣùgbọ́n tó o ti lè para ẹ mọ́ tó ti lè túnra ṣe kò sígbà tí kò ní lọ tí ọkùnrin mi ò ní lọ wò ta èyí tó ṣe ìkejì bẹ̀ òun náà ni àwọn obìnrin tó yẹ pé ilé ìdáná àwọn tí ilé ìdáná wọn ń ṣe ọ̀rẹ́ àti ìdáná máa ń le fọ́pọ̀lọpọ̀ obìnrin míì àwọn obìnrin míì ló máa dín ata ẹ rí ata báyìí á pọ́n bí ẹ̀ṣẹ̀ náà ata jiná tì á jiná tì àwọn míì iyọ̀ gbàgàdà gbàgàdà agbádá iyọ̀ tó máa fi wọ á tó bí ike ọ̀dà kan tó máa rọ́ sínú kinní pẹ̀lú magi wọn ò ní mọ ètò gbogbo ẹ̀ bó ṣe yẹ kó tó nílé ìdáná máa ní pé bébí mi ò dẹ̀ lọ jẹun ta àbí kò ṣe indomie ó ti ń stylishly ó ti ń rọ́kọ̀ ẹ̀ lọ síbi tó yẹ pé tó bá lọ báyìí tó bá máa padà wá òun ìyàwó àtọmọ ọlọ́jọ́ ń padà bọ̀ bẹ́ẹ̀ ni style style tv ń sọ fún. èyí tó ṣe ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn iṣẹ́ kò sẹ́sẹ̀ ń bẹ̀ tóbìnrin máa ń ṣiṣẹ́ kò sẹ́sẹ̀ ń bẹ̀ àwọn máa ń perú àwọn obìnrin wọn máa ń pè career woman kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tóbìnrin bá ní iṣẹ́ tó bá ní ibìkan tó yẹ pé òun fúnra rẹ̀ ló ń pàṣẹ ń bẹ̀ nítorí ó fi ń ran ilé lọ́wọ́ ni lọ́tún kó má máa ṣojúṣe gẹ́gẹ́ bí ìyàwó ẹlòmíì àgbàṣe ẹ ṣe àwọn míì àtúnṣe wọn á tún gbọmọ ọ̀dọ̀ àní pé kọ́mọ ọ̀dọ̀ má tún lè ṣe kó má fọṣọ ṣùgbọ́n sórí oúnjẹ ọkọ yẹn ó ṣe kókó ìwọ gangan ló yẹ kó máa ṣe ibi tó bá ti ń gba ọmọ ọ̀dọ̀ tó ti ń ṣe ọmọ ọ̀dọ̀ ti ń gbà ṣe ẹ ṣe ìgbà tó bá dẹ̀ ti fún lóúnjẹ ara ìgbà ni kò ní fún lóúnjẹ ẹ̀mí bẹ́ẹ̀ ni ọkọ yẹn tó bá yá á wo bẹ̀ tó bá ní pé kò ní wo bẹ̀ má jẹ́ parọ́ yẹn á wo bẹ̀ o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ rí pé o fojú sí dáadáa bó ṣe ń ráyè ti máa ráyè ti jẹ́ kí méjèèjì balance tó bá wọ̀n pé iṣẹ́ yìí ó dàbí pé ó máa fẹ́ gba táìmù ẹ̀ jù kò ní jẹ́ kó ráyè tilé tètè ya wá iṣẹ́ tó máa jẹ́ kó ráyè tilé mi ní pé kóbìnrin má ṣiṣẹ́ mi ò sínú àwọn ọkùnrin tó máa ní pé kóbìnrin má ṣiṣẹ́ torí èmi gan mi lè fẹ́yàn tí ò ń ṣiṣẹ́ èyí tó dẹ̀ ṣe ìkànnì ibẹ̀ àwọn kan wà àwọn kan wà kọ́ńkọ́ sọ fún wọn ẹ wò kíyàwó wọn kó rẹwà bí áńgẹ́lì wọ́n ì máa ṣe ránù wọn bẹ́ẹ̀ ni àwọn kan ó wà nú ẹ̀jẹ̀ wọn ẹ̀ wọ́n wà nú ẹ̀jẹ̀ wọn kọ́ sọ láti ìnídọ̀la ìranu yẹn wọ́n sì máa ṣe ẹ gbogbo àwọn kíní mo ní àǹfààní àti kà lákọ̀ọ́kọ́ ètí ìmúra sí iná dídá ìyẹn ti oúnjẹ èyí tó jẹ́ ìkẹta career women èyí ti career women àti ìkẹrin ìyẹn ojú kòkòrò ẹ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí mo ní àǹfààní àti rí pé ó máa ń sọ ọkùnrin láti lọ ṣe ìranù níta òun ní ilé lẹ́yìn tẹ́sí máa gbọ́ gbogbo ilé orúwó láfẹ́ lọ gbọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ pọ́nmilé láti ẹnu kàyéfì òòṣà ẹ bẹ́ẹ̀ ni má lọ torí mi wẹ́ lóòkun <laughs> bó ṣe sọ nìyẹn má lọ torí mi wẹ́ lọ́ọ̀sà tó bá torí mi lọ́gọ̀ òpó náà wà gan mọ́ná bẹ́ẹ̀ ni ẹja ló gbọ́ ilé láti ẹnu kàyéfì òòṣà ó pè ní pọ́nmilé are you okay are you okay come to my bedroom ah ẹ jẹ́ n parí ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni Tóyìn come to my bedroom <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni máa dúró gbọ́ láti ẹnu kiss daniel ń kiss ń kiss ń kiss dáàdi ó pẹ́ tẹ̀tẹ̀ blow mọ́mí kiss ẹ̀ tiẹ̀ mọ́mí ẹ̀yin náà ìgbà ilé ó tójọ́ mẹ́ta bóyá bí òtún ẹ̀jú ẹ̀kẹ́ tẹ bá wò fún àwọn ọmọ yín wà mẹ́ tẹ bá dẹ̀ dé yàrá ẹ̀ lọ́ máa parí ìsìn tó kù. ẹ jáde jẹ́ apá kejì celebrity tuntun fẹ́ já sí ìkọ́nà àwọn gbajúmọ̀ ṣeré tíátà Princess Shanghai ẹni tó ní wéètì tó ti ń rìn jùlọ nínú gbogbo sinimá tèmi ti ń rí ẹ̀hún ni mo rí gbogbo wéètì ẹ̀ ti rìn jùlọ Princess Shanghai ó tún sọ jáde pé ẹ wá mo ti ní ẹni tí mo fẹ́ kódà ó ti ti òrùka bọ̀ mí lọ́wọ́ a dẹ̀ ti ń gbáradì fún ìgbéyàwó wa kò tún wá tán síbẹ̀ o ó wá gbé jáde lórí ẹ̀rọ ayélujára mẹ́sẹ̀gì àkọ́kọ́ tó kọ́kọ́ fi ránṣẹ́ sí nígbà tí ọ̀rẹ́ fẹ́ wọn bẹ̀rẹ̀ ibẹ̀ ni mo ti ní àǹfààní àti rí pé lórí ẹ̀rọ ayélujára làwọn méjèèjì máa ti pàdé ara wọn tó ti ń bá eré ìfẹ́ wọn bọ̀ bọ̀ tó ti bẹ̀rẹ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ìyẹn bí eight months ago ẹ̀ bí eight months ago ló ti ń bá bọ̀ ẹ̀ ṣùgbọ́n bí three months ago ó ti òrùka bọ̀ lọ́wọ́ pé wá mo fẹ́ kó di aya mi kan tí wọ́n á rí tó gbé jáde ó ní pé ìgbà tóun ka mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì yẹn ló fọ ọkàn òun pé ah ó dàbí pé òun gbọ́dọ̀ reply ni ìgbà tí àwọn ó wá gbé sórí ẹ̀rọ ayélujára pé ẹ̀yin olólùfẹ́ mi ṣé kí n dá lóhùn ṣé kí n dá lóhùn bóde ṣe dá lóhùn yẹn ibẹ̀ ni eré ìfẹ́ wọn ti bẹ̀rẹ̀ ó wá ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ wo ó sì wá ń lẹ̀ o eré ìfẹ́ wa ń bọ̀ ó ń bọ̀ ó ìgbéyàwó wa ó dẹ̀ ń bọ̀ òun ló wà níwájú wa tẹ́lẹ̀ jẹ́ ìkejì òun náà ni gbajúmọ̀ ṣeré tíátà Regina Daniels òun ọkọ ẹ̀ àti ìyá Regina Daniels ní mo tún ní àǹfààní àti rí àwòrán wọn ní South Africa ibi tó ti ń gbafẹ́ tó ti ń jẹ ìgbádùn tó ti ń ṣe ìgbádùn ti ọlídé wọn ẹ àbí téèyàn bá ṣáà ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ìyẹn alásìkò ìgbádùn ẹ̀ tọ́mọdé bá ṣiṣẹ́ ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jáyé bẹ́ẹ̀ ni àsìkò táwọn dẹ̀ ni pé káwọn fi rọra jẹ̀gbádùn ara wọn òun lélẹ̀ ibẹ̀ lèmi ti wá rí wọn pé South Africa ló wà yìí ẹ jẹ́ wá fi tó ẹ̀yin èèyàn létí pé bó ṣe ń lọ lélẹ̀ o ìyẹn ni mo ti ní àǹfààní àti rí lẹ́yìn ìpàdé tí wọ́n gbọ́ ilé ẹ jẹ́ ká lọ gbọ́ àwé láti ẹnu Dotman ó yá àwé ọ̀rọ̀ rẹ̀ ò gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò sì gbé tuntun gbà mí ẹ jẹ́ gbọ́ àwé láti ẹnu Dotman Kukuraja eh, eh, eh. Lakadu, ó oh yá, that's how stars do. Lakadu, eh, eh, eh. Lakadu, bẹ́ẹ̀ ni that's how stars rẹ̀ gbọ́ láti ẹnu skimming pẹ̀lú terry makaraga àti fountain bad guy ẹlẹ́rìí abala tó kásẹ̀ ìtúnlẹ̀ òun náà ni àwàyí bíbá ìmọ̀ tẹ̀wẹ̀ tí máa ní ọ̀rọ̀ ìyànjú kékeré kan ọ̀rọ̀ àmọ̀ràn tí mo kàn máa ra fún yín lórí àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí pé kí ló dé tí ọkùnrin ṣe ń wò ta ṣe ẹni tó bá wà dọ̀sẹ̀ tó ń bọ̀ tí obìnrin òun ni màá ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí ẹnì kan tí mo dẹ̀ fẹ́ ọ̀rọ̀ mọ̀ràn ọ̀rọ̀ ìyànjú tí mo dẹ̀ fẹ́ gbà yín ni pé ìwọ tó bá bára ẹni rò pọ̀ báyìí mo fẹ́ kó farabalẹ̀ ẹ máa ṣàkíyèsí nǹkan kan ìgbàkúùgbà tí èèyàn àti dáàdì bá ti jáde ẹ máa gbìyànjú àti máa mọ kí ni dáàdì nífẹ̀ẹ́ sí àwọn dáàdì kan wà tẹ́lẹ̀ jáde báyìí àwọn àdè máa wọ ọmọbìnrin báyìí àmọ́ ah, dẹ̀ fẹ́ràn aṣọ tí arábìnrin wọ̀ tẹ́ bá wò pé aṣọ yẹn tẹ́yìn náà bá wọ̀ kò bá lára yín àyìn ah, ah, náà ẹ jẹ́ kí dáàdì mọ̀ ẹ eh, dis guy sun dáàdì ẹ jẹ́ kí dáàdì mọ̀ àwọn nǹkan tí ẹ mọ̀ pé ó máa tú dáàdì ó máa mú inú wọn dùn tó yẹ pé dáàdì gan lè máa bọ̀ àyà ó máa ń yà míì lẹ́nu tó yẹ pé nǹkan tí ó máa ń tẹnu àwọn dáàdì mi jáde wọn máa wọ bá ọkọ mi ló sọ ilé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mi ò ń kọbi ara sí torí ibi eré ló yẹ kẹ́ ti máa mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀ ń ṣe ẹ̀ ṣe dáadáa àwọn ọkọ yín dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan báyìí ẹni ẹ má jẹ́ kí iṣẹ́ rí sùúrù lèèyàn gbọ́dọ̀ máa fi to ohun gbogbo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ gbọ́dọ̀ máa gbìyànjú àti máa fi stọ́ọ̀dì ọkàn yín kẹ́ máa mọ nǹkan tí wọ́n fẹ́ tó bá dẹ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ lóòrèkóòrè máa rí pé òun ṣàyè ẹ òun ṣojúṣe gẹ́gẹ́ bí ìyàwó má jẹ́ òwò ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe o ìwọ tó wò mí gangan ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe láṣẹ Elédùà bí ẹni ní àǹfààní àti sọ ju báyìí lọ lórí ètò ti èní ẹ fún àyìn tẹ́ bá fẹ́ gbé ọjà yín wá fún ìpolówó ẹ lè kàn sí wa lórí nọ́mbà tó ń lọ lórí ẹ̀mọ ẹ̀rọ amóhùnmáwòrán yín tẹ́ bá dẹ̀ bẹ́ wo ṣẹ́ wa lórí lórí wẹ́bsáìtì wa ẹ lè kàn sí wa lórí www.orisun.tv lórí tó bá jẹ́ orí Facebook at orisu TV lórí Twitter at orisu TV lórí Instagram at orisu TV gbogbo ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ jẹ́ ká ṣe àfihàn ayẹyẹ yín lọ́tún lọ́sì òkú ni ìṣílé ni ìkómọ ni ìgbéyàwó ni ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí a wá bá yín ṣàfihàn ẹ lè kàn sí wa bó bá dẹ̀ ṣe máa jẹ́ ibikíbi tẹ́ bá wà á wá bá yín láti yà láti gbé sórí afẹ́fẹ́ ìwọ kíwọ ìwọ tó bá dẹ̀ ní ẹ̀bùn tó jẹ́ pé o fẹ́ ṣàfihàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan o nẹ́bùn yìí kódà wọ́n lè kó lẹ lórí o showcase talent ẹ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó lè ń bẹ̀ tó kàn sí wa náà bó bá ṣe máa jẹ́ bó bá ṣe máa tó ẹ̀ tó fi máa blow gbogbo ẹ̀ la máa jẹ́ kó mọ̀ ẹ̀ à ní máa rí jù báyìí lọ. mo dẹ̀ mo dẹ̀ máa ń tó yín létí pé ẹ̀yin tó bá dẹ̀ ṣe surprise náà fún àwọn olólùfẹ́ yín bí adáàdì mọ́mì kákọ̀ bá ń kí wọn lórí ẹ̀rọ ayélujára ká gbàwòrán wọn síbẹ̀ ká kí wọn happy birthday kọ́kọ̀ yà wọ́n pé àbá ò lérè ìṣẹ̀ṣẹ̀lẹ̀ social media and mi lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Ayọ̀dèjì official. a ní máa rí jù báyìí lọ lórí ní lè ní ẹ ni ká wá fi ire àti ayọ̀ ká wá fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ elédùà tí kò ní pa wá táwọn ò ní ṣe wá ẹ ní gbọ́mọ wa gbogbo àwa tó yẹ pé àyàngì náà dẹ̀ ni wá ìbànújẹ́ kéré tóbi kò ní kan àti èmi àti ẹ̀yin bá ṣe rí ọ̀sẹ̀ yìí náà lágbára Ọlọ́run a máa rí ọ̀sẹ̀ tó ń bọ̀ bí a ṣe mo ṣe máa ń dágbére fún yín báyìí ó yá orun la fẹ́ jó sí ẹ jẹ́ àlọ́ gbọ́ so therefore is a banger ẹ jẹ́ ká lọ gbọ́ banger láti ẹnu slim case featuring Bangari ó yá so therefore is a banger Eh, eh, is a banger so therefore is a banger is a banger is a banger ilé ti yá ìtẹ̀wé ó so therefore ilé ti yá ó dàbọ̀.